ẹ kú dédé àkókò yìí èyí ni ròyìn lérèfé láti iléeṣẹ́ amóhùnmáwòrán NCBN Kẹ́hìndé Ajéwọlé lóníròyìn yín ọ̀gá àgbà ọlọ́pàá Mohammed Adamu ti dá iṣẹ́ àwọn ẹ̀ka ọlọ́pàá tí ó ń gbógun ti adigunjalè SARS àti ẹ̀ka tí iṣẹ́ wọn jọmọ́ bẹ́ẹ̀ ní ìjọba àpapọ̀ tàbí ní ikọ̀ ọlọ́pàá láti dẹ́kun àti máa dá ọkọ̀ dúró tàbí dí ọ̀nà yálà ní ojú pópó tàbí ní ojú ọ̀nà gbọ́rọ̀ èyí ni ó ti ọwọ́ alukoro àgbà àjọ ọlọ́pàá Fangba jáde ní ọjọ́ ìsinmi ó ní ní àfikún tí ó wà níbẹ̀ kò sí àwọn ikọ̀ ọlọ́pàá tí wọ́n fún ní àyè láti lọ ṣe iṣẹ́ láìsí nínú aṣọ ikọ̀ náà tàbí ẹ̀ka tí ó wà nítorí inú àwọn ìròyìn tí wọ́n gbọ́ nípa àwọn kan nínú àjọ náà tí wọ́n ń ṣe ohun tí kò tọ̀nà gẹ́gẹ́ bí òfin tí ó rọ̀ mọ́ iṣẹ́ wọn nínú àtẹ̀jáde ọ̀gá àgbà ọlọ́pàá Àdàmú wá kìlọ̀ fún gbogbo àwọn ikọ̀ náà láti má tàpá sí òfin àti láti dẹ́kun àti máa wo àṣírí àwọn ènìyàn pàápàá jùlọ láì gba àṣẹ tàbí láì bìkítà igbákejì ààrẹ Yẹmí Ọ̀sínbàjò ti fọwọ́ sí ìdádúró àwọn ikọ̀ ọlọ́pàá tí ó ń gbógun ti ìwà adigunjalè SARS tí ọ̀gá ọlọ́pàá ṣe ìpolongo rẹ̀ ní ọjọ́ ìsinmi láti dẹ́kun àti máa dá iṣẹ́ ṣe ní ọ̀nà tí kò tọ́nà bákan náà tí kò sì bá òfin mu ìgbákejì ààrẹ ní iṣẹ́ àwọn ikọ̀ yìí jẹ́ ohun tí kò tẹ̀lé ìlànà òfin àti bí wọ́n ṣe ń ṣe sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè jẹ́ tí kò dára rárá lẹ́yìn náà ló sọ pé kí àjọ ọlọ́pàá dúró lórí àṣẹ ìgbékalẹ̀ wọn bẹ́ẹ̀ ni ó sọ pé àwọn tí ó ń wu irú àyí ní láti dẹ́kun rẹ̀ igbákejì ààrẹ Ọ̀sínbàjò wá gbóríyìn fún àwọn ajàgbara fún ẹ̀tọ́ ènìyàn fún dídúró lórí àti dẹ́kun ìwà ìbàjẹ́ àwọn kan láàrin ẹ̀ka ọlọ́pàá náà lórí àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àgbà ilé ẹ̀kọ́ fásitì àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ fásitì ti pe àwọn ẹlẹgbẹ́ wọn láti bẹ̀rẹ̀ iṣẹ́ lódì fún ọjọ́ mẹ́rìnlá látàrí ọ̀rọ̀ ètò ìwé owó oṣù wọn àwọn ẹgbẹ́ náà tún tọ́ka sí àìsanwó oṣù wọn àti àfikún owó àti nǹkan mìíràn tó farasí bẹ́ẹ̀ ni ààrẹ ẹgbẹ́ náà comrade Samson Ugoke ní ìwà jẹgúdújẹrá wà nínú ìṣàkóso ilé ẹ̀kọ́ fásitì bẹ́ẹ̀ ni àìṣedédé wà láàrin àwọn olórí àwọn òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́ sí àwọn olùkọ́ èyí tó tàpá sí òfin àti ìlànà ilé ẹ̀kọ́ fásitì ìwàyí ẹ̀wẹ̀ àwọn ẹgbẹ́ nupeng àti pegasen ti sọ fún àwọn ẹlẹgbẹ́ wọn tí ó wà ní iléeṣẹ́ epo chevron láti dá iṣẹ́ sílẹ̀ látàrí bí wọ́n ṣe lé àwọn òṣìṣẹ́ ọgọ́rùn-ún mẹ́fà sílẹ̀ èyí tó tàpá sí òfin òṣìṣẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ náà wá wí pé àwọn alábòójútó Chevron ti sọ pé àwọn ẹgbẹ̀rún méjì ni wọn ó dá dúró nítorí wọn kò nílò wọn mọ́ lẹ́nu iṣẹ́ lẹ́yìn náà ni wọ́n ní kí àwọn òṣìṣẹ́ náà ṣẹ̀ṣẹ̀ kọ ìwé mìíràn tí wọ́n bá sì ní ìfẹ́ sí iṣẹ́ èyí tí ó tàpá sí òfin àti pé ó lòdì sí ìgbésókè orílẹ̀-èdè Nàìjíríà àjọ ìforúkọsílẹ̀ fún okòwò CAC ti fi ìmúrasílẹ̀ wọn hàn fún iléeṣẹ́ tí ó bá fẹ́ fi orúkọ fún dídá iléeṣẹ́ sílẹ̀ pé láàrin wákàtí méjìdínláàádọ́ta èsì ìforúkọsílẹ̀ náà yóò jáde lẹ́yìn tí àwọn ìgbésẹ̀ tí yóò kù tí kìí ṣe lórí ẹ̀rọ ayélujára yóò jáde láàrin ọjọ́ márùn-ún èyí ni ó tẹ́wọ́ adarí àjọ náà Alhaji Garba Abubakar jáde nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìdojúkọ àrùn corona jẹ́ kí àwọn ronú jinlẹ̀ láti rí i pé wọ́n ń ṣe iṣẹ́ wọn ní ọ̀nà ọ̀tun tí yóò rọ ará ìlú lọ́rùn Alhaji Garba wa wípé láìpẹ́ àwọn yóò gbé ètò mìíràn jáde tí yóò fún àwọn ènìyàn ní àǹfààní láti lè bá àjọ náà dòwòpọ̀ láì ṣe pé wọ́n wá sí iléeṣẹ́ náà tàbí fi ìwé ránṣẹ́ ní ọ̀nàkọnà ṣùgbọ́n ní ibùgbé wọn láì sí ìfòyà. èyí ni ìròyìn tí a ní fún yín fún tòní ẹ tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa orúkọ mi ni Kẹ́hìndé Ajéwọlé ó dìgbà.